إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد إخوتي وأخواتي في الله السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله سبحانه وتعالى حضر الصلاة سبحانه ومحمد صلى الله عليه وسلم أبنى الله سبحانه وتعالى بقواني عليه أبنى الله سبحانه وتعالى إشني بلجو دادا سوا ثم إشني بلجو سوا وصباح جنب للقيامة أبنى الله سبحانه وتعالى إشني ومصنع láti ṣe àwọn iṣẹ́ tí èèyàn máa fi rí ojú orí rẹ̀ àwọn nǹkan tí èèyàn máa ṣe ti fi rí ìdúnú ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala abẹ́rẹ́ tó yà wáyà àwọn nǹkan náà ọlọ́wọ́ bá kó èyí tí wọ́n ní ká máa fi bára wa sọ̀rọ̀ láì ní ìgbà àsìkò ọ̀nà ni الجنة صفاتها والوارثون لها لقاء الجنة في غيره أتي أواه من واجب الجنة kí là ń pè ní aljanna aljanna èdè lárúbáwá ni kò náà ni jannatun ọmọ lárúbáwá wọ́n pè ìkàkà ní janna òun náà ni habiqatun ذات أشجار وأصناف وقوقو tó ṣe pé ó ní àwọn igi àti èso àwọn náà ní àní oko alọ́pọ̀ oko tó ṣe pé àwọn oríṣiríṣi èso ló ń bẹ́ẹ̀ orí ìlàrúwọ́ wá ń pè ní jẹ́nà wọ́n náà ń pè ní jẹ́nà nítorí wípé wọ́n yọ látara kí nǹkan kó jẹ́nà nǹkan tọ́ba ní nǹkan jámínà nǹkan rà ní ọ̀sára ògbò sọ àwọn ibi tó ń bẹ nínú ọgbà àtàwọn èso wọ̀nyí ó ṣe pé wọ́n gbé mọ́ra wọn kò ní jẹ́ kí àwọn èèyàn lè máa rí èèyàn nígbẹ́ ìdílé wọ́n nítorí ẹ̀ ní àwọn lárúbáwá tí ń pe ọkọ̀ oko ní jámínà bíi àìjíǹdà náà jínà àwọn àjẹ̀nù wọ́n ń pè wọ́n ní jínà látara gbólóhùn jánà náà rí lórí pé kí ni àárín rí wọn alùmí òun ní pé gbólóhùn àjánà òun náà ni àdínkọdún ذات أشجار وأثمار òun ni ọgbà tó àti àwọn oríṣiríṣi èso ìyẹn ní èdè lárúbáwá ṣùgbọ́n àlùjànnà tá a fẹ́ ká sọ̀rọ̀ pa rẹ̀ ní òní òun ni àlùjànnà tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tó palékò fún àwọn èèyàn kan àwọn awolẹ́ ọlọ́wọ́ bá pa àwọn yìí kan tí ọkọ̀ máa kà fúnra wa àwọn yìí ni àwọn akẹ́kẹ́kọ́ kalẹ̀ ni wọ́n pè ní alwarisu àwọn tí wọ́n á jogún rẹ̀ láti àwọn tí ọ̀rọ̀ ọba subhanahu wa ta'ala tó parí sí kalẹ̀ fún gbọ́lọ́wọ́ aljanna yìí a gbọ́dọ̀ gbọ́ ayé ní nǹkan tó jọ yìí ti ayé kan báyìí nísìnyí kálùkù wà láàáfẹ́ ká ní ọgbogbo tó rí pé oríṣiríṣi èso oríṣiríṣi tí ó mọ̀ bẹ́lẹ̀ tá a máa ń rí ní yóò mọ̀ bí ìkan náà ọmọ ẹ̀yà wọ́n sọ fún mi láìpẹ́ yìí ìkan náà àwọn ọmọ ẹ̀yà dáadáa àwọn ẹ̀gbọ́n àwọn bí àwọn oríṣiríṣi igi èso nǹkan kàmọ́ra wọn jẹ sílẹ̀ so nígbà tí ọmọ ìyá ìwá bíkìtì wọn àwọn àlọ́ká àwọn èso kan àbí kẹkẹṣá so àwọn aróyìn ìtàwọn bí fún ọmọ ìyá wa yìí ìpé ẹ̀wọ̀n jẹ fresh kiri rírà yìí àwọn kan tó ṣe pé àti rírà lọ́jà nǹkan tí ó máa ṣòro gani àwọn kan bọ́ sí àwọn aká àwọn alẹ́ jẹ́ ewébẹ̀ tútù gbogbo àwọn nǹkan tó láyá ìgbádùn nìdí ayára mú páàkì nínú ilẹ̀ sára wọ́n fi ṣe ibi tí nǹkan bí báyìí wọ́n mú páàkì díẹ̀ ń bẹ́ ẹ̀fì kọ́lé sí eléyìí àlùjẹ́ ayé yìí pẹ̀lú ẹni ń gùn pé òun rí àwọn fresh tea òun rí jẹ́ ọ̀pọ̀ báwọn àràkúra sáńgá ní láwọn ọjà wa ni bóò wá ní aljanna ọlọ́wọ́ bá bóò lè ṣe ríṣì ọmọ ìyàn bá ń dunú pé òun ní tánà láìsí nínú ọgbà òun sínú rẹ̀ lẹ́ dágùn tó ń ròyìn ẹ̀fáwọn èèyàn bóò wá lẹ́ni tó ṣe wípé ó bá jẹ́ lára àwọn àlùwàrí fún òun الجنة وصل بجوال الجنة في طلوع سبحانه هو تعالى إليه أوصى شوى كيف الصلاة أوني أوبا الجنة الصلاة أوني الجنة في ولم أبقى لسك لسنين حواكم أبلغ الله سبحانه وتعالى كفا وقنوا أمنا شمال bí ọgbọ̀n oko wọ láyé ṣe òkú orí ní ìsẹ̀ni káàsọ̀ yìí ṣùgbọ́n olówó kan lọ títí bóò ni olówó tó fún ní jù lọ bóò lòun wá ṣe fíìlì tó náà bá ní ọgbà báyìí tó ti dá ìlọ́po ìlọ́po orí ìsẹ̀ni káàsọ̀ yìí ẹni kó tún lówó ju ẹnìyàn náà lọ bóò lòun ló ṣe tún fíìlì tí ó gbẹ́lẹ́ ìta ń sọ ele tó jẹ́ as tẹ́sìmọ̀ láyé tó o ikú ní ọgbọ̀ oko tó ti foi gbin àwọn nǹkan tó ń jẹ́ tó ṣe pé bẹ̀rẹ̀ náà ti ń kápú òun ṣe pẹ́ lọ rárá kúrà àwọn nǹkan bá fi bẹ́sẹ̀ láìsá gbìyàn sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ṣe pé àwọn nǹkan oríṣiríṣi tí ò bá mọ̀ náà fi ń gbìn á ń jẹ é ẹ̀ àwọn fresh fresh kiri ló ń jẹ so bó tilẹ̀ ààyè kò kí ẹ̀rẹ̀ náà ti tọ́lọ́wọ́ bá ṣe kára ọgbọ̀ tánàlá. Òun ló pọ̀ tó jẹ́ pé Abdullahi na Abbas Mọ̀rọ̀dí Aláwọ̀ Àlùmọ́, ó ń sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ó gbajúmọ̀ pẹ̀lú ẹ̀. Ó ní máa fi jẹ́nà nígbà fi dúnyà, kí náà أسماء أكيد ليس في الدنيا مما في الجنة إلا أسماء ليس في الدنيا مما في الجنة إلا أسماء أكيد إنتم بلاي تنوي كما تصوركم إلا الجنة نركب من القرآن أبين hadith anábúwa Muhammad sallallahu alaihi wasallam wọ́n jọra wọn ilẹ̀ asmá fọ́kà àforúkọ nìkan tọ́lọ̀ bá ní nǹkan báyìí báyìí báyìí mẹ́nu àjẹ́nà orúkọ ló pa wọ́n pọ̀ torí pé ọlọ́run bá ti kánà bú wọ̀ta alá ẹbú ṣe lẹ̀ ní hadith anábúwa Muhammad sallallahu alaihi wasallam ó ní ọlọ́run bá ní àṣẹ́ ìbá ní ọ̀sọ̀ ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر اللهم أنا مخالفك الإسلام والمسلمين إيه ما لا عين رأت أنت شبيع الكوري أنت بوجودكم لا يجيو بس بيو الكوري lẹ́yìn ànábì Muhammad sallallahu alayhi wa sallam tí ọlọ́wọ́ bá tún ṣe ní rọrùn fún láti rí àwọn ìkẹta àbí ànábì Adam alayhi salatu wa salam tó ń bẹ nínú ọgbà àjẹ́mìyàn tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala gbogbo ní kúrò mọ́ ọba ìjọ́lẹ̀ ṣùgbọ́n lẹ́yìn èyí ojú kan wùlé máa la ayé mọ́ra àti wàlá kúbọ̀nù sọ́mi àti bẹ́ẹ̀ lè ti kàn gbọ́rú ẹ̀ wàlá fọ́fọ́ra alákàlùbẹ̀ lọ́ṣọ́rí bẹ́ẹ̀ ni kò ṣe nǹkan tí ó ti ẹ̀rú yẹ́ ní ọkàn ẹ̀dọ́ ọlọ́run ọba kan àti bí wọ́n lè mọ òkè á wọ́n ní ìwé èso máa yí bẹ̀lá jẹ́nà wọ́n ní irúkà máa yí bẹ̀lá jẹ́nà máa rò pé olùtayé ní orúkọ náà ló pa wọ́n pọ̀ orúkọ náà ló pa wọ́n pọ̀ ليس في الدنيا مما الجنة إلا ما لكن orúkọ náà ní sí ó pa àwọn tó ń bẹ pẹ̀lú tó ń bẹ ní àlùjẹ́nà ẹni tó ń kàwọ́ pọ̀ tó bá ní ìjọba orúkọ náà ló kàwọ́ pọ̀ kò ń ṣe pé bí ti táyé yìí ṣe rí òun náà ní ìyẹn náà ṣe rí tábà ní káwọ èèyàn kan ló sọ fún wa òun káwọn nǹkan tó fresh dé tó ṣe pé àwọn kan ní ah, tí a bá kọ́ bí ẹnu tó ń bẹ ní ìta ìpé ìjẹkújẹ ìyẹ́kẹ́jẹ títí ẹ̀rọ ń sọ ní o bẹ́ẹ̀rọ ni tẹ̀lú bí ó ṣe bẹ́ẹ̀ ni tẹ̀lú bí ó ṣe rí àwọn ìjẹkújẹ ìgbádùn ayé yìí àwọn èso ayé ìgbádùn ayé àjòrà lọ́gbẹ̀ káwọn àti ìsọ ìta afẹ́kọ̀ọ́ ju jẹ́ wípé ìgbádùn tó ń bẹ ní ọjọ́ náà ní ìtàdìkọ̀ tí ọmọ títí ayé nígbà yìí ṣùgbọ́n tó pé ọlọ́run bá ṣe kàánà bú wọ́n tààlà ó ní wà láta àlẹ́mù nẹ́sùn náà ó fi aláwọ̀ mi kúrò ti wọ́n fi pamọ́ fún wọn gíga nǹkan tí wọ́n mú ìtùtù ojú wá kó máa jẹ́ ẹ̀sán in tí wọ́n bá ṣe níṣẹ́ kó máa jẹ́ ẹ̀sán in tí wọ́n bá ṣe níṣẹ́ فلا تعلم نفس ṣùgbọ́n bó ní káàkà àwọn kan kò sí ẹ̀mí kan tó ṣe kó mọ̀ àwọn ọmọ subhanahu wa ta'ala nìkan ló mọ̀ àti àwọn tí ó fún mọ́ anábíwá Muhammad sallallahu alaihi wasallam díẹ̀ náà lọ́wọ́ bá fi hàn tó jẹ́ tó sọ fún wọn ní ọjọ́ kan nípa àwọn nǹkan tó ṣe kó rí ọlọ́wọ́ bá fi àwọn ìgbádùn bá fẹ́ ní òun ò bá mú díẹ̀ nínú àwọn ìsúnyẹn ní ìbámu tó ń jùsù ṣùgbọ́n tó ń pé àwọn ọmọ subhanahu wa ta'ala ó ní ojú àwọn táàmì láyé ní kò sí ojú kan tó rí ìtẹ̀yẹ tó ló jẹ́ pé ìsọkúsọ táwọn mímọ̀ sọ mú àwọn tí wọ́n ń pẹ̀rẹ̀ wọn ní ṣe a ní ọtí tó mú ọtí àjẹ́mìnà ọtí àjẹ́mìnà kọ́ ló mú ọtí ayé mẹ́rin ṣùgbọ́n tó mọ̀ fún mi lè fi káwọn èèyàn rógá èyí tó ń sọ ipé ọtí tó ní ilé ọjọ́ ìjẹ́mẹ́ wọ́ra ti tẹ́ ọtí tó wà ládùúgbò náà na gbé wá fún oúnjẹ ìjẹ́mẹ́ ṣé ọtí tẹ́ ń bẹ̀rù àjẹ́mẹ́ bẹ́ẹ̀ ni ó ọlọ́run bá sọ fún ara wọ́ta ara ó ní mẹ́sàlù jẹ́ mẹ́sì lẹ́sì ọ̀rẹ́dà ìmọ̀tẹ̀kùn في أنهار من ماء غير أسير àpèjú àjẹ́nà tí ọlọ́wọ́n ọba tí ó pọ́mìsì àwọn olùkáyọ̀ ọlọ́wọ́n ọba àkọ́kọ́ náà àwọn olùkáyọ̀ ọlọ́wọ́n ọba ni wọ́n ní àjẹ́nà tí ó kà jẹ́nà tó lórí torí ìbáàdínà náà nǹkan àtàkìyà ọlọ́wọ́n àwọn tó ṣe pé ààjẹ kan wọ̀ wọ́n bí ìbàdínà nínú àwọn ẹrú wa ọ̀rìn ìmọ̀ ìsáàmì tẹ̀síyà ẹni tó bá jẹ́ olùpáyọ̀ ọlọ́run ọba tí ẹ̀lá ń pè ní olùpáyọ̀ ọlọ́run ọba tàbí ń kọ fún wa omi ń ó ṣe àwọn nǹkan ẹyẹ nítorí tó ń wo ojú ilé ọlọ́wọ́ lọ ó ń jìnà sí àwọn nǹkan tán ní kó jìnà sí nítorí tó ń sá fún ìbínú ọlọ́wọ́ lọ inú pàtó ẹni tó jẹ́ olùkáyọ̀ ọlọ́wọ́ nìyẹn تلك الجنة نورث من عبادنا من كان تقيا sàbárẹ̀yàn tó ṣe tó wọ́n ràn wọ́n ló ṣe àwọn kàtàwọn ọba ní kí a ìtọ́wọ̀n ọba àtọ́kọ̀ aláìsẹ̀ ó gbé ìlú sílẹ̀ wá ní àwọn ọlọ́mọ àlùjẹ́mìnà kámọ̀ kó rú ẹni yẹn tẹ̀rẹ̀ ẹ̀ní ẹni tí ó jọ ọmọ àlùjẹ́mìnà tí ọlọ́mọ ọba subhanahu wa ta'ala ó padé sí kalẹ̀ fún wa ẹni yẹn gbọdọ̀ jẹ́ àtẹ́kì olùsáyọ̀ ọlọ́mọ ọba صلى سبحانه وتعالى قلنا آية مثل الجنة التي وعد المتقون فيها نهار ní máì rẹ̀ àti àwọn odò tó ṣe tó rẹ̀ omi odò omi ni ṣùgbọ́n omi yẹn omi tó ń sàn ní máì rẹ̀ àti ọmọbẹ̀mẹ̀ alákìtọ́ omi mọ́rọ̀ pẹ̀lú omi tó ń gbé síwájú méjì là ń sọ omi lè yàwọn láwọn tí onílẹ́lẹ́nà wọn náà láwọn tí tí ẹ̀ tó spẹ́ṣà ju omi kẹ̀ǹdà lọ àti ilé ẹ̀kẹ́ lọ omi káàkùtà ń mú wọn náà láwọn tí tí ẹni tó ní àkóso rí ó ní àlùjànnà ayé orúkọ náà ló pa ṣùgbọ́n wọ́n yàtọ̀ síra wọn صلى الله سبحانه وتعالى ومن نقل الجنة التي إلى المتقون فيها أنهار من ماء غير آتين أكل وأنهار من آه، وأنهار من خمر أكل أنهار أهواء أبو بشكل جاس في خمره لذة للشاربين يقول جاين كان مفهوم سيومهم سجاء في تأذن مفهوم سيومهم بفعل وأنهار من لبن lẹ́nu ìtọ̀gẹ́lẹ̀ ọ̀fọ́ àmì odò tó jẹ́ ti ti wara ìtọ̀gẹ́lẹ̀ ọ̀fọ́ àmì tó ṣe pé tí èsì òjèèjì rárá ẹ̀jẹ̀ta bára ní kìí sí kàálù káà bàtà gbogbo ẹ̀ dáadáa tó lórí tí ó bí ọjọ́ kéjì àmìlẹ̀ ó gbó wàrá ń bẹ́ láyọ̀ tọ̀gẹ́lẹ̀ ọ̀fọ́ àmì tó ṣe pé tí ẹ̀ ò ní kéjì anytime bí i máa mú ṣòkòó ṣe pé gbàrà díẹ̀ kọ́ anhar àwọn odò ajẹ́ ti ti wàrà ní kò sí pé kò tó bó bá ṣe fẹ́ sí ní ló ṣe máa rí wọn so anhar ìhánẹ́ odò àwọn odò tó jẹ́ ti tọ́kí ìyá ìjẹ́ sí ní ṣáàrì ṣe báwọn ká yóò mọ̀ jẹ́ gbọ̀ngbà mi fún wa ń hárí ní àtọ̀lù mùsọ̀fà bákan náà odò títí oyin tó ṣe tó kí ọ̀ dáadáa ẹ̀tọ̀ sí àwọn orin tó ṣe tán àti ìsẹ̀nkẹ́ àti kò sínú rẹ̀. jẹmọ́ ìtara wọ àwọn kẹta kàkàlẹ̀ yìí àìgbogbo láyé ó mú ní òbí ẹ̀ yóò lọ mú àwọn orin tó ṣe pé wọ́n ti sínú bọ́ọ̀sù báyìí yóò tó ìfilé òfin ẹ̀dá ìlú ìgbà ní àtúmọ̀ ń para wálé ìfẹ́ mọ́ ní náà yóò mú wá ta ní orú gbogbo ní ti lọ sí ìjú kẹ́mìtì èké Coca-Cola tí wà rà ní wọ́n ti ní àdúgbò rẹ̀ ní Italy yẹn ọlọ́run 150 orí ètò sábòlà ẹ̀kẹ́ náà ní ẹ́ ìṣẹ́ ìṣẹ́ coca-cola tó lọ́ra níwájú ti ládùúgbò rẹ̀ òun náà ń lọ́ra ní ìtì kan ní 1500 ní òkẹ́ kan wà ní mọ́ta ní ẹgbẹ́ mọ́sálásí tí àwọn alálàájì wọ́n dé sí àwọn ń bọ̀ láti ìná ní láti ààkì à ń bọ̀ pẹ̀lú èèyàn kan sẹ́yìn yọ́ sọ pé ìjẹ́ kí àwọ̀jọ nílẹ̀ tẹ́rẹ́ ní gẹ́gẹ́ bí àfáàdó gáìdì àwọn ọ̀pọ̀ àṣì lára àwọn tó wọ́n ṣe àìsìnkọ̀ tí ìjẹ́ wà lọ́wọ́ rẹ̀ ni ó yá ah, wò ah. pé àbá ẹ̀gbìn ìlú bí àpò ìkọ̀mọ́ra ní síà ẹgbẹ́ káfí ẹ̀ ṣe ìṣẹ́kún nígbà ẹ̀kọ́ lórí tó ní àwọ̀ òjẹ́lú wa rẹ̀ ní aláwọ̀lẹ̀ nígbà tá àwọ̀ rẹ̀ o ọ̀rọ̀ tí mo sọ yìí àti lé lọ́rí mẹ́wàá ó fẹ́ jẹun ó kéré jù ẹni tí ó kó mi ló ó ṣe bí sí ìyá lómi yẹ́ o ó ní ètò wọ́n pè omi fún anything less than 15 ringa kúrò nílẹ̀ ẹ̀yẹ wọ́n wò pé omi ah, káàmù lẹ́gbẹ̀ẹ́ tí máa gbọ́ sí ṣọ́ọ̀bù kẹlẹ́gbẹ̀ẹ́ ilé ta dé sí ni ó ní 1 years Ẹgbẹ́ta mo ní fifty riyal. Wọ́n lè sọ pé ní ẹgbẹ́ riyal ni. Ṣùgbọ́n òye tó tí riyal lẹ. Ìwọ̀lọ́ a máa tí wà jẹ fifty riyal lórí pé sọ̀rọ̀ rẹ̀. Wọ́n ò lè ṣe kí òye ẹlẹ́gbà fifty riyal kúrò lẹ. Ṣùgbọ́n ọ̀fẹ́ ìsẹ́mọ̀ sọ́rọ̀ ọba subhanahu wa ta'ala omi tó parí ti kalẹ̀ fún iná jẹ́lẹ̀ ní ó yàtọ̀ sí ní ayé jì máa máa pa wọ́n pọ̀ ṣùgbọ́n máa jù máa lọ bẹ́ẹ̀ náà ní ìlú wara bẹ́ẹ̀ ní ti ti ẹ̀yẹ bẹ́ẹ̀ ní ti ti ọtí sọ̀rọ̀ láyé lúwà ní kò sẹ́ni tí ó ń gbóni ṣọ̀tá nínú wọn àyílẹ̀kọ́ àmúni olówó ní tálíkà ní ro òun mú ni olùwàmọ́sọ pé èmi pè ní kíláàsì olùsọ yẹn ó lè jẹ́ omi tó wà kíláàsì tó tọ́ ó lè jẹ́ pé èmi náà gbogbo ẹ̀ àìlẹ́kọ́ níbi ẹni tó kọ́ ilé sórí lẹ́yìn ìdẹ́gbẹ́ lọ kọ́lé sí ei orí ilẹ̀ kan náà mẹ́jọ kọ́lé sí àwọn kẹ́kẹ́ lọ pàtà wọn sí ilẹ̀ yẹn èyí àtìkọ́ náà wọ́n ndị ń sọ̀rọ̀ ní ibi ìgbẹ̀ta ọ̀ṣọ́ ọwá ní à lómi ṣe ń dàmọ́ rẹ̀ lágbọn nígbà yìí náà àwọn ọ̀lọ́ kọ́lẹ́jì rẹ̀ wọ́n lè ṣe kíláàsì àwọn ọmọ kọ́lẹ́jì rẹ̀ lówó lọ́rẹ̀ náà wọn káwàrọ̀ pé ilẹ̀ rà náà gbogbo orí báyìí ṣe yí nìsín artificial kìíní báyìí nígbà ní wọ́n lè tí tí omi wọ́n ju bí omi ní ìṣèlú lọ ṣùgbọ́n ọgbẹ́ náà ní àlè ti wó ní àjọ náà ṣùgbọ́n kò sí bí yóò mú mi so inú àjẹ́mẹ̀ náà àmà ọmọ mi ṣùgbọ́n omi yẹn rí àtẹ̀síra wọn àálà mú ní àmúwàrà lómìnà ní mo ti lè rí fẹ́ṣíník ẹ̀yìn ṣe gbàlára mọ̀ ìlú ẹ́ yóò dàmú ń fìnà ní ilé ilẹ̀ ẹlòmìnà ní ẹgbẹ̀rẹ̀ ti mìíràn wà lára ń kún ìgbọ́kú wà méjì sí náà ló bá mú lọ ó mẹ́yẹ̀ kẹta kọ́ bá bẹ̀rẹ̀ wọ̀n ara nkúmí nì tó bá rà dé wọ́n bá bá rà dé láti jìnà ní o nípa ojú wọ́n bá wọ̀nà wá tí a pọ̀ wọ́n wá fi àìsì yìí kìnnìyàn àti sinú àìsì ni wọ́n á dé sí orí kó wọ́n bá bàjẹ́ a máa mú díẹ̀ díẹ̀ sí ìkúrò mẹ́rin ṣùgbọ́n wọ́n protected ẹ̀ pẹ̀lú ice láti ìtọ́jú tó bọ̀ wá ṣòro ti gbé sínú kí ní tọ́bá gbé dé hòtẹ́lì tó wà látìbárí jọ ń gbé ilẹ̀ kí á ọ̀rọ̀ mìíràn adẹ̀mọ̀ wá lẹ́sẹ̀kẹ́ ṣọ̀tẹ́ náà ní oyi àní ibi ẹ̀ mọ́kànlọpọ̀ ṣe níbi ṣúgbà àní ìkìlì oyi ọtí ìgbàmù ẹlòmíyàn tọ́lọ́wọ́ lómi tó ń jalè láyé káwọ̀ ẹ̀ tó ń jalè tó ń pa àwọn èèyàn lẹ́kún owó tó ń jí owó tó ń kó àwọn tó ń pa lẹ́kún owó tó ń gbà lọ wọn èyí ní ìpínlẹ̀ bẹ́ẹ̀ ṣe àjẹkáwò dáadáa ìkẹ́ méjì lẹ́nu èyí àti lẹ́nu àti obìnrin tí ó kò wó ẹ̀wọ̀n most àwọn èèyàn tó ń pa àwọn èèyàn lẹ́kún káàkiri àbẹ́ni tó ń kó owó jẹ́ tí mo bò ó yẹ ṣe yóò fi gbóbi tó bá ti gbóbi ní kọ́kí lóbi yóò fi ra góòdù tó bá ra góòdù ń kọ́ yóò fi rẹ̀ sílé ìjọ tó bá kú ó tẹ̀lé nìyẹn so yóò dẹ̀ torí pé òun fẹ́ kó bèèrè láṣepọ̀ yóò kọ àwọn ìyá òun yàn lẹ́kún lọ yóò torí pé kí òun fẹ́ gbádùn ara òun lọ́pọ̀ àwọn èèyàn lẹ́kúrọ́ kí ló fi gbádùn ara rẹ̀ yóò dá lẹ̀ rẹpẹtẹ yóò rẹ̀ tó rẹpẹrẹpẹ ìgbà tó bá mú ọtí yẹn tán yóò bẹ̀rẹ̀ sí wọn rírà ní nǹkan bí àwọn òṣèṣàn pé covid yìí òun ló gbọ́ sílẹ̀ náà ìgbọ̀tìlẹ̀ tó o mọ́ mú ìgbò márùn-ún lójúmọ́ ìgbò márùn-ún every day ìgbò márùn-ún márùn-ún ó wá ń sọ bó ṣe graduate kúrò ní ìran tí kan bó sí ìran mi pé ní ohun ìkan ọmọ ọmọ òun tẹ́lẹ̀ ìkò kí ẹ dáadáa ṣe òun graduate kúrò ní ẹ padà sọ́ọ́lì tó mọ́ mú oníṣùmọ́ kó dùgbò padà bá lẹ́nu mùsùlùmí ẹgbẹ́ mọ́ sọ yìí oní tó kó padà bá lẹ́nu ẹ̀rùn covid àti ìgbà tí covid ti bẹ̀rẹ̀ tí wọ́n kúrò sí gbogbo ìgbà tó gbà tó máa padà yá ní kí ilẹ̀ ti kúrò lára wọn tó wọn padà lè lọ sí klọ́ọ̀bù kìíní Island klọ́ọ̀bù gbogbo àdúgbò klọ́ọ̀bù táwọn ti wọ́n á jọ wá ṣe bá jí títí di kan bí aago mọ́kànlá lẹ́rọ aṣọ máa bọ̀ wá gbogbo ojú wọn sí ó ṣe sí wọ́n wò fún gbádùn ayé rẹ̀ nígbà tó ṣe gbogbo tó ṣe yìí bàtàlá ọba subhanahu wa ta'ala olúwa nàárì ní hamri lẹ́sẹ̀ níṣẹ́ àgbẹ̀ ọtí ń bẹ fún àwọn tó bá wọ àjẹ́nà ọtí tó ṣe wípé adùn yìí fún àwọn tó bá mú kò rẹ̀ sí pé wọ́n ń rí rẹ̀ láyé sọ gbàrú nàfíhà bàbá olúwa fún un kò sí orí fọ́ wa àbí àwọn ń rírà ọjọ́ ìtàlùbọ́nà yàtọ̀ sí yìí so gbogbo nílẹ̀ gbọ́gbọ́n ayé yìí tó ń ṣe gbìyànjú káàkiri tí ló fẹ́ láyé ọ̀rẹ́ ọjí tó dájọ́ sí ayé yìí lọ́nà oúnjẹ lẹ́jẹ̀ náà o fẹ́ oyin oyin tó dájọ́ ayé lọ ti láyé lọ oúnjẹ lẹ́jẹ̀ náà وكوي أي تبدأ بتاعي لأولى الجنة Kẹ́bí tá a sọ pẹ́lú ní ìpa àwọn èèyàn lẹ́kùn nítorí obìnrin yìí náà ni, obìnrin tó dáa ju obìnrin ayé yìí lọ wọ́n jẹ́nu àlùjẹ́nà yìí. Bọ́lá wọn bá ti pa ló ṣe kalẹ̀ fún olókùn kò fẹ́ yàkà tí ó máa bẹ̀rẹ̀ pé nínú wa gbogbo àtàlà ìjọba sí àìyíkù ìtọ́ súnmọ́ olùdáwà fi ní ọgọ́rùn ọdún òdìgbé ẹ̀kan ní wá lórí rẹ̀ ìtọ́ súnmọ́ jù òní ọgọ́rùn ọdún pẹ̀lú pé ẹ̀kan náà àtàlà lórí rẹ̀ gbogbo ìgbádùn ayé ìgbádùn ayé òdì gbogbo ẹ̀mọ́ والثمانية لا الله عنه وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون الآخرة القيامة وانت تجني الشيطان لما سنجا كاري ثم إذا القيامة تجني الشيطان أنا ما أو أنا ما الشيطان àwọn àwọn tó ṣe tí wọ́n mọ̀ pè láṣẹ ọlọ́run ìtọ́lọ́n bá pa láṣẹ wọ́n ṣe ìtọ́bá ní káwọn èèyàn jìnà sí wọ́n jìnà sí àwọn tó ṣe pé ayé yìí nìkan làwọn wà mẹ́yà ó máa wò wọ́n bí ó pò ní wọ́n mọ̀ wò wọ́n ah! jannatu káfíà ayé tá a wà rí àjẹ́mọ̀ ní jẹ́ gẹ́gẹ́ sígbó ẹ̀yẹ́ ni wọ̀jẹ́ ń lọ́tún kà yẹ́ wọ̀n ló jẹ́ fún mi torí pé mo mú sí mọ́ta tẹ́tẹ́ mọ́ṣe bímọ mọ́jàlè mọ́ gbowó èlé mọ́ gba bíráìlì mọ́ wòrò púpọ̀ lọ́lọ́wọ́ mọ́ṣẹ́lẹ́ mọ́ṣẹ́lẹ́ àwọn nǹkan rẹ̀ ní ó pọ̀ tó dàbí ìgbà tó ṣe pé wọ́n de ẹni tó jẹ́ mọ́mì ní àdúnyá tẹ́gbẹ̀ nínú ọ̀jẹ́ ní ọ̀pìta díẹ̀ wọ̀n ló ṣiṣẹ́ fún mọ́mì ní wọ́n tó lè rí ní ọ̀rọ̀ yẹn ń ṣẹ́ àyíká ẹgbẹ́jà ìjẹ́ náà bó ni ó ń lọ ní ó òun ní wípé ní òun gbádùn tòun so aljanna ọlọ́wọ́lá subhanahu wa ta'ala ó jẹ́ ká mọ̀ fáwọn tí ó jogún ẹ̀ láwọn tó bá jẹ́ olùkáyọ̀ ọlọ́wọ́ba àwọn tó bá jẹ́ olùkáyọ̀ ọlọ́wọ́ba àwọn làwọn tí ó jogún tó kàwá fún ara wọn ألم الله سبحانه وتعالى وجد أمر يرمي الجنة لا رأي كفور فشتوا كل مطبوعة لكن ما سيقول في حجيب الجنة جاب ندوى محمد صلى الله عليه وسلم هناك كما يرمي الجنة إلى حديث كفور فشتوا كل مطبوعة لكن ما شلعينه شنو قال له الجنة اكتلين اكتلين هو أعطاني الجنة درجات اكتلين نبوى محمد صلى الله عليه وسلم قل الجنة مئة درجة وفي رواية إن في الجنة مئة درجة الجنة يعني ìpele rẹ̀ ọ̀drẹ́dì àbí ìpele ọ̀drẹ́dì ọ̀bẹ̀nù àjẹ́mìnà tó ṣe pé ọlọ́wọ́ bá parí sí kalẹ̀ fún ìlú jìnàjí ìnáwọn mùjàìdú tó ń ṣe jìhádì sí ojú ọmọ ọlọ́wọ́lá èyí tó jẹ́ òkè pátápátá òun alfẹ̀dáwọ̀ òun فوقه عرش الرحمن òkè àìsòdáòsì àlàárà ṣe ọlọ́wọ́ ọba ọba àjọkí ayé òòrùn bẹ láti bẹ náà ni fífà jẹrù anharu àbá àwọn odò ìwọn odò a sọ ni wọ́n لبن لم يتغير طعمه انهار من خمر لذة للشاربين انهار من عسل مصفى يهود بيلنس نيم تاون بيري نيم لاتي بيو كينيا تفجر الانهار كل يوم هو سيد الحج الفردوس لنبوى محمد صلى الله عليه وسلم وإذا سألتم الله فاسألوه الفردوس كمان ترى لدوى العلماء ترى الفردوس قولي أعلى الجنة وأوسطها قولوا ده قولوا ده سؤال درجات مين نعم النبي الله عليه وسلم ما بين درجتين على بين السماء والأرش باب تنبلاني درجة كتبلك في كاب تنبلاني السماء الليل إنه حديثك وانت قبعة تنبلوري له سنبال وعلي يستيقظ yóò akọmọdéjì gbogbo wọn pátápátá step kan náà step kan lẹ́yìn yóò akọmọdéjì gbogbo ṣùgbọ́n náà ọba ó ṣe orí gàràjà so ó lọ nígbà tí yẹ kọ́ ilé tó wá ṣe ilé yẹn ní kíni torí ṣùgbọ́n ká ní àwọn gáàpù tó tẹ láàrin first story àti second story ẹwà ó tẹ̀lé náà wọ́n níbi kí mọ́ndé yẹ sànáyí ẹ̀kọ́ọ̀ṣì níbi gáàpù náà so àjẹ́mẹ̀rù ó tó bí والسلام إلى مغفرة من ربكم وجنة عرض السماوات والأرض وعدة للمتقين أن يتلقى الفتين إلى مغفرة من ربكم لصدي أفريج الأرض والأربعين وجنة حتى الجنة تشكي أرضها في السيارة السماوات سماوات والأرض في فكرة صنعت وعدت للمتقين بشركة مقالسك على الفقراء المتقون يبقى ما تقول تلك الجنة نورث من عبادنا من كان تقيا وصارعوا إلى مغفرة من ربكم وجنة أرض السماوات والأرض wẹ̀rẹ̀ jẹ́sì lè mú tẹ̀sí sẹ́ńtọ́ kì í ṣe mú tẹ̀sí olùfáyọ̀ ọlọ́wọ́ bá oúnjẹ máa tẹ́lẹ̀ èyí bẹ̀rẹ̀ ní pé mú tẹ̀sí èyí tó ṣe pé ṣé ọlọ́wọ́ ọba kò ṣe má ṣe ọlọ́wọ́ ọba kò jìnà mú tẹ̀sí ìyẹn sọ́ni tó ń páyọ̀ ọlọ́wọ́ ọba ẹni tó fẹ́ wọ àtẹ́lẹ̀ سيدك ورغب سبحانه وتعالى إن يقول فقد أطلع المؤمنين الذين هم في صلاتهم خاشعون إن تدعي يقول أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم في آخرهم àwọn tí ó jogún ìdáòs tó ṣe kí wọ́n máa bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ó sọ̀rọ̀ ìjìnà sí ìkẹ́kínkẹ́ so àwọn tó jẹ́wọ̀n ẹni ọlọ́run ọba wọ́n tó lè káyọ ọlọ́run ọba wọ́n a máa ṣe tí ọlọ́run ọba paláṣẹ wọ́n a máa jìnà sí tí ọlọ́run ọba tó bá ní jìnà sí àjẹ́mẹ̀ta ń sọ yìí ta ní dàrájáàtì ní bí ìgbà tí ẹ̀kọ́ ilé torí ìṣ òun náà ṣe wà lórí ara wọn lọ a ní nǹkan tó fẹ́ yìí ṣùgbọ́n déètì mẹ́jọ òun ló wọ̀ déètì mẹ́jọ òun ló wọ̀ so ló jẹ́ pé àwọn pẹ́tàwà sáà mọ́ ń kà fún wa ṣùgbọ́n ìlú Ramadan tàbí sọ̀rọ̀ ń pa àwẹ̀ yìí ثانية الجنة بابا يقال له ريان كيف كم ثانية الجنة تنتهي ريان فشكي يدخل منه الصائمون àwọn àgbàwẹ̀ nìkan ni wọ́n ṣe fún ṣe àwọn yòókù ìgbà rẹ̀ ẹ̀ẹ̀ àwọn kan bẹ́ tó ṣe pé àwẹ̀ gbígbà kúrò wọn lóòrùn ju ẹ̀yìn ìjọsìn lọ so bẹ́ẹ̀ náà ni ìrun yóò yí géètì tí ẹ̀ àtọ́ sí òun ọ̀rán yẹn ẹlùmí ìmọ́sílà ní ọ̀rọ̀ ọlọ́run eléyìí náà ó tún ní géètì tí ẹ̀ bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ so géètì yìí ó tó ní mẹ́jọ lórí منه واحد يسلمين أنا مش والله أنت واجه بقى أنت واجه بقى عن فتحك لو أبواب الجنة الثمانية مش جيت الجنة هيك يزوك يدخل من أي أشياء شو وما الجنة شو أي وقت so درجات يا اسمه شو ما تحس الجنه ها جت يجري هنا جت يجري لا أصاب أسوء أبواب لكل بعد ذيو بزن مقصود هنا جت يجري سماء الجنة ومدرجات لو ذكرنا محمد صلى الله عليه وسلم إلا قبل القيامة يقال لصاحب القرآن وما سكنتم وقرابكم في قرآن الله ọ̀tọ̀ nípa alkùnrin tí kò wá ń jẹ́ evidence against wọn ìkùnrin kò á òun ló jẹ́ ìtàkù tó bá jẹ́ gbogbo ìyàmà irú ẹ̀bẹ́ wọn pẹ̀lú sáàbìl kùnrin aláwùkùnrin kan yẹn sáàbìl kùnrin aláwùkùnrin òun tó ṣe pé ìtọ́nù wọn bá pa lẹ́ṣẹ̀ nínú ọkùnrin ohun ìṣe ìtọ́nù ìtọ́lá fún pa láṣẹ ohun ìṣe ìtọ́nù wọn bá kọ̀ fún wọn ní ọkùnrin ó jìnà الإسلام وأصل ohun tó ń jẹmọ́ ọkùnrin ṣe ìbọ́nà bá ní ká jìnà sí mọ́ ọkùnrin ohun jìnà sí àlàyé àníwọ̀ Muhammad aláàtàn ohun ṣe ohun jìnà sí tó ní ká jìnà sí sáhìlì Qur'an wọ́n wà sọ fún sáhìlì Qur'an ike ikra wọ́rọ̀tẹ́kì wọ́rọ̀tẹ́l kama kúntẹ̀ tó rọ̀tẹ́l fi dúnyà fa inna manzilaka inda akhiri ayatin taqra'uha bó ṣe mọ́ ka kùránì láyé kọ́ lóhun tó bí yẹn náà ni wọ́n yẹ máa ṣàlọ̀ mọ́ ìgbòrò mọ́ ìgbòrò jẹ́nà lọ kíkà ọ̀tẹ́kì mọ́ ìgbòrò jẹ́nà lọ rọ́kìl náà farabalẹ̀ kàwé kàní kàmá kúta rọ́kìl fi dúnyà bó o ṣe máa ń kà á عند آخر آية تقرأه مثل لا تعصوا بحر هو أعطاني الأدرس من مثل الجنة درجات سيدك للرحمن والذين آمنوا وتبعتهم ذريتهم بإيمان الحق مدين ذريتهم وما ألتنا من أملهم من شيء ọlọ́run ní àwọn tọ́gbọ̀rọ̀ wọn gbàgbọ́ táwọn ọmọ wọn náà tó wá tẹ̀lé wọn pẹ̀lú ìgbàgbọ́ alhákínábì yìí lórí ẹ̀tọ́ àwọn ọmọ wọn àádọ́rọ̀ pọ̀ ká ẹ̀lẹ́fẹ́ sápọ̀tà àwọn ọmọ wọn náà látara pé kí ọmọ mùsùlùmí bàbá náà mùsùlùmí ṣùgbọ́n bàbá ju pé wọ́n fẹ́ mọ́ rí ara wọn bá ní kí ni alhákínábì من يتوب وما لك من عمل من شيء فقبلي أن أكفي في الجنة درجاتي شما كتاب الأمانة ولكي ألا أولاني أعددت لعبادي أصفاري فينا ما لا أين رأت ولا أذن صريحت ولا حقا على بشري على قلب بشري ìdún kàlẹ́kì kalẹ̀ fún àwọn ẹrù tó jẹ́ ní rí ojú òyìnbó ẹ̀rì ètí ògbọ́rú ẹ̀rì bẹ́ẹ̀ ni ọkàn kan ò lè ìmájìnì rẹ̀ tó gbọ́ ohun kátà ń kọ́ sọ ọtí ni omi ni oyin ni wàrà ni orúkọ ló pa wọn pọ̀ ó yàtọ̀ síra wọn ẹni tó mú sí ayé sọ́ọ̀fù ọtí mú tó bá mú náà ó sì padà kú náà ni àmẹ́sọ̀lá ẹgbẹ́ ni tí ó bá fi lè mú ọtí ní oníré yọ̀bẹ́ làmì ìṣàdá a kò ní mú yóò mẹ́lẹ̀kìyàmù tó bá jẹ́ mẹ́lẹ̀kìyàmù bákanáà nínú àyíkì ni oníkàmù haqqan أن يسيء الله من وفق الخبر so yóò máa jẹ́ pé kí ni ọyún àwọn ará aná ni wọ́n máa fún àti ẹni tó ṣe pé ó mú ọtí tí ó tún wá kúrò mẹ́ ìtòkú sọ tí ayé ẹni tó mú yóò jí ẹ̀ kò tún ní mọ́tò wà ní jẹ́ ìgbìyànjú àti ìyá náà nínú àdífì kan ni wà ìdákàlà ìjẹ́ náà wọ́n ti ìjẹ́ náà wọ́n ṣe lérò tí ó kọ́mọ̀ rọ̀ sí yìí ṣèyí orí lára àwọn bábí tó ń parí èrè tó kò mú sí láyé ìlú ìyẹ́ tó bá ṣe àwọn iṣẹ́ ìjọ́sí yókù lára ṣùgbọ́n tó kò mú sí láyé ìlú mà ní pé kó mú láti àmà sọ ìjẹ́ kó gbogbo àwọn nǹkan tí à ń wò láwọn ìgbádùn ayé tí ó yẹ ká fẹ́ sin lọ́run àwọn nǹkan tí ó tẹ̀yìn àwọn nǹkan tí fake tó jẹ́ fake ni wọ́n as compared to títí sọ́lọ́wọ́ ọba tó kalẹ̀ sí kalẹ̀ fún àwọn olùkáyà rẹ̀. so ó pàtàkì ó wípé kí átẹ̀lé aṣọ ọlọ́mọ wa kájínà sí nǹkan tí ọlọ́mọ wa subhanahu wa ta'ala وشلوه آه، قال الله سبحانه وتعالى قل إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم تعدون هذا فقال ربنا الله الله لọ́lọ́run títí سوى táìṣe bẹ́ẹ̀ ثم فقاموا أودوا بيبي أودوا بيبي so ìdúró déédéé ètò pàtàkì ni ó náà ní ká ṣe nǹkan ọba ní ká ṣe kájí mẹ̀sẹ̀ nǹkan ọba ní ká bílẹ̀ ثم فقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ọmọ bẹ́ẹ̀ ẹ̀nà fóyà wọ́n látàzánú ẹ̀mọ́ bànújẹ́ ibi tẹ́ ń lọ ibi jẹ́ ti ṣiṣẹ́ rẹ̀ lẹ̀ wọ́n á ṣírú ló jẹ́ mẹ́tì lẹ́kì kún tó tó àdúrù a máa dunú pẹ̀lú àdúrà pẹ̀lú wọn bá ti ti promise yìí نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة أواني أوراني àwa làwa wà pẹ̀lú yín láyé ìjọ ìgbésí àkìrámù náà a tún máa bọ̀ pẹ̀lú yín walakum fiha ma tashtahi anfusukum walakum fiha ma tad'un tẹ́ bá dé àjẹ́nà àwọn ìkẹ́kẹ́ mi ní tó bá ti ṣe ẹ̀rùn ẹ̀ṣẹ̀ ẹ̀kọ̀kẹ́ ẹ máa rí lẹ́sẹ̀kẹsẹ̀ nítorí kí àwọn sùn sí á ah! kí ní lẹ́nu gbígbẹ́ bó ṣe rò lọ́kàn yẹn náà ni ó ṣe kí ni o máa rí lẹ́sẹ̀kẹsẹ̀ àtúntà míì olówó tí ó kó lówó tó ìgbàkan àwùjẹ láàrin bí ìṣẹ́jú mélòó kan ilé òtún ní ìjẹ wọn ọkàn àti change bí يدخلون الجنة فالكيانة فالجنة وجبه صلى الله سبحانه وتعالى قل وذللت قطوفها تذليلا ذللت قطوفها تذليلا àwọn èso يعني ni wọ́n mú wá jẹ́ ìbẹ̀rẹ̀ tó tún تذليلا وإحطاف عليهم بآنية من فضة وأكواب كانت قوارير ọmọ ní wọ́n mọ̀ gbúwá fún wọn ní gbogbo ìgbà tí a ní ètò ní fútbọ̀ àwọn kọ́ọ̀sì tó yẹ kọ́ọ̀sì ní kàdákà olóòtò ló kọ́ọ̀bù kàdákà mọ́ láyé nílà ṣe ló jẹ́ pé kò kí ẹ̀ tọ́ káfí kọ́ọ̀bù kàdákà mọ́ ní àti kọ́ọ̀bù góòtù àbọ̀ góòtù kò tọ́ kí ẹ̀ ṣe láyé nílà fàdákà tá ń sọ àti góòlù tá ń sọ ó ṣe lùtà sí àmọ́ ọjọ́ra wọn orúkọ náà ló kàn kàn wọn والطاف عليهم بآمية من فضة وأكواب كانت قوارير حمضان كرس يطلق لهم قوارير من فضة قدروها تقديرا وجدوا ما تشموا من سعيد التصريح وأقوال كانت قوارير قوارير قدروها كبيرة ويسقون فيها من كأس كان مزاجها زنجبيلا حين الفئة في السماء تزنجبيلة ويطوف عليهم ولدان مخلدون قالوا أواني أمام مريم هو؟ ثم دخل مزمنا أوان منشد هو أوارا الجنة àwọn àfáàkẹ́ ní àwọn ọmọ àwọn kèfè ìtọ́kún kékeré ويطوف عليه نساء مخلدون إذا رأيتهم أمستهم لؤلؤا منصورا fọ́nkárí wọn báwọn ọmọ èèyàn ó ṣe àfíáránsì wọn bí àlúùlú ní ó ṣe àwọn àfáà ní ní ìbára wọn bí àlúùlú ní wọ́n ṣe وإذا رأيت ثم رأيت نعيما وملكا كريما الدمار هناك بدون وملكا كبيرا أحد الطبيب عالي أوفياء سن خذوا وإستبرق وظلوا أطاورا من فضة وفقاهم ربه شرابا طهورا حشتوا ما هو حشوا عليه حشوا عليه حشتوا ما هو Mọ́mọ́ ẹni tó ń gbọ́dù láyé ń rí ìgbà yìí, ìgbádùn wo ló fẹ́ gbádùn tó ti lé. Ká ní olówó kan tí wọ́n ti ṣòwò oṣùkú lójú ilé lọ. Ká máa ti sọ wípé orúkọ ló pa wọ́n pọ̀ ìyàtọ̀ ń bẹ bẹ́ẹ̀ ìṣòro tẹ́lẹ̀. Aṣọ àríyìn àkọlù àkàrò rẹ̀ nìkan gbà. Bákan wọ́n tún máa ṣe ẹ̀ṣọ́ àwọn ọmọ ìgbẹ́nà wọ́n máa ṣe ẹ̀ṣọ́ láyé bíbà àríkáwọn ọkùnrin a máa lo bambus àríwẹ̀kọ́ a máa lo nẹ́kìlẹ̀ àforùkárì kan ṣùgbọ́n àwọn obìnrin wọ́n lo bambus wọ́n lo nẹ́kìlẹ̀ wọ́n lo òkà wọ́n lo anklet èyí tó máa ń fi sí ọrùn ẹsẹ̀ gbogbo ẹni wọ́n ń lò àwọn ọkùnrin ọkùnrin tó bá múra bẹ́ẹ̀ tó lọ àwọn kan yẹn wọ́n á ló ṣe kàṣà bò ìfà ó ti jọ àwọn obìnrin sóbìnrin yóò góòlù yóò lò sí wa tó bá jẹ́ gbẹ̀yà ìṣẹ́hánà wọ́n lọ góòlù wọ́n lò sí wa ṣùgbọ́n góòlù yàtọ̀ sí góòlù sí ìlà yàtọ̀ sí ìwà àwọn ọkùnrin náà wọ́n wà ṣe ń rọrùn káwọn náà pé kí ni káwọn náà máa lo àwọn nǹkan ọ̀yẹ́ tó wà jẹ́ pé àfíáránsì gbogbo wa ní ọlọ́mà kò ṣe wọ ọlọ́mà ìjẹ́nà àfíáránsì ìkàdù ní oúnjẹ ẹ̀rí wọn bí alúlú ní aṣọ àríìrí oníwọ́wọ́ ìkọ̀kọ́ṣọ àríìrí ayé bíbá yìí àwọn ọkùnrin àwọn obìnrin kan ní káwọ́ kò ṣe rú tàlkìyàmà kò ṣe rú tàlkìyàmà ìwọ́wọ́ فالله سبحانه وتعالى يحلون من أطاول من بعد وما في الشيشوح كما برقص تجد كذاب ولؤلؤا أكي اللؤلؤ ولغاص في آخر أشتوى ما هو الشعريبي حتى قلنا ذلك مما هو مكوي وحل أطاول من فضة فسقاء ربه شرابا fọ̀húrọ̀ tí wọ́n tún máa mú orí ṣàrá fọ́wọ́ drink tó ṣe wípé ó kí ọ̀ ó ṣe wípé yóò mú tó wípé yóò mọ̀ sọ sọkúsọ kí láǹfààní ọmọ nǹkan wọn ibò ní àjọ wà primary school nígbà ẹ̀ akẹrí lọ́kà ń ṣe ní títì náà ní oṣù wípé wọ́n fi mọ́tò gbé èèyàn kan wá jẹ́ ìyẹn lẹ́yìn àṣáà rí pé ẹni yẹn kò dára yóò kò jẹ́ arọ́ rẹ̀ kí ó ṣẹlẹ̀ gbogbo aṣọ ẹgbẹ̀gbẹ̀ tí ó fi ọmọ abẹ́jà fi gọ́ta yìí dam tí ọmọ bá lọ́kọ̀ọ̀kọ̀ gbọ́ta gbogbo àwọn kí èsì bá ṣe ń ṣe ẹ̀yẹ́ ní ìsọ́ká tó lábẹ̀rẹ̀ sí ti ọmọ yẹn náà ọmọ ìkẹrẹ ìdí mo ń sọ ìbí abọ́dún gbogbo náà bí ọlọ́jọ́ ìwájú bí ọmọ ọdún márùn-ún mẹ́fà méje lọ ojú tí ọmọ yẹn láti gbó pé á ah, bàbá òun náà wá jálẹ̀ nígbà yìí jáde gọ́dà sọ ipò fún wa rẹ̀ rà òun ló kó bẹ̀rẹ̀ ṣùgbọ́n tí àwùjọ náà ó mú tó bá ti mú yìí kò sí pé bóyá àrùn ríra kò sí pé mo mú orí fọ́ mi láyé sọ dàrú náà sí àwọn aláìsàn lọ́fù so kò sí pé èèyàn mú orí fọ́ yẹn kò sí nǹkan tó lọ mẹ́ so bákan náà anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó di kámà ìfẹ́ tó bá ti sọ́gbìn lọ sí àmà láyé burú wọn ní tọ̀. ìdílọ́tọ̀ ní kù pẹ̀lú àfi mú kí ní ìjọba ní méjì mẹ́ta tí ó mú yóò fẹ́ lọ́tọ̀. ṣùgbọ́n ọmọ àlùjànnà yóò mú wàrà yóò mú inú yóò mú wàrà yóò mú yí yóò mú rí yóò mú ọtí yóò mú gbogbo ẹ̀ ọtí ò ní pa wàrà tó mú kò ṣe wàrà tó ti wà antanisirẹ́gì omi tó mú omi tó pí ọ ní oyin tó mú oyin tó pí ọ ní ṣọwọ́ mú gba wọn kan yìí èyí tí àwọ́ fi mú gbẹ̀ tẹ́ta àlàfẹ́ lọ sùn afẹ́kọ̀ọ́ ìjọ tí ẹ̀yìn tí ó dá nínú àwọn nǹkan tá ń mú òun lálọ́ sọ́dọ̀ àyẹ́rẹ́kọ́ iṣẹ́ ọ̀dá nínú àwọn nǹkan tá jẹ́ lámàfẹ́fẹ́ sí ọ̀fẹ́ lọ ìyàdánù ọmọ àjẹ́nà láàmú gba àwọn kẹrẹ sẹ́yìn kò ní yàgbẹ́ wọ́n láyàtọ̀ gan wọ̀tò wọn kì í yàgbẹ́ kí ni wọ́n wá ń ṣe wọ́n kà máa sweat sweat yẹn ni anẹ́sọ̀lá àtàlá ní òórùn àlùmí títí ló tún máa jáde lẹ̀ sọ́kọ́ ti gbéyàn ti ọ̀nà tó bá lọ sọ yìí sí tí ìtọ́jú ìrànlọ́ àwọn ilé tó nílẹ̀ tí ẹ̀kọ́ máa sọ yìí sí lẹ́yìn ìṣẹ́jú tó bóyá ó lọ́tọ̀ ó tọ̀ sínú tọ́ẹ̀lẹ̀tì ni oòrùn yìí lọ́ṣẹ̀ ọ̀fún rẹ̀ ní sí 10-15 minutes ní kó padà àdúrà rẹ̀ wọ́gbọ́n ní jẹ́kìá rẹ̀ ó mọ owó ní káàkiri tó wà káàkiri ní ẹ̀tọ́ àti lọ́ṣẹ̀ ẹ̀yìn torí pé oòrùn yẹ oòrùn tí ó kó mẹ́rin bẹ́ẹ̀ ni tó yàgbẹ́ sí oòrùn ní lọ́ṣẹ̀ súnmọ́ ọmọ àjẹ́nà yóò jẹ yóò mú kò sí pé kí afẹ́lọ yàgbẹ́ kò sí pé kí ṣe tí wọ́n kàn ṣe òun náà ní ká má kàn síra láàkú díẹ̀ ogun yẹn ni yóò jẹ́ ogun tí ó mọ̀ fún alìjẹ́ so wọ́n á ti bẹ́ẹ̀ jẹ́ sí ilé ọkùnrin àti oúnjẹ ó tún mọ̀ ohun wọ́n wọ́n mọ̀ sọ wípé نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم ما تشتهي في أنفسكم ولكم فيها ما تدعون anything tẹ́ bá ń wẹ́ tẹ́ ń fẹ́ fún ọmọ fún yín múzùlẹ̀ ní ọ̀rọ̀ fún orí rọ̀lẹ̀ eléyìí òun ni àyè tí ọlọ́mọba ọba aláforíjì ọgbọ̀ oníkẹ̀ pàdéṣì kalẹ̀ fún yín so kí lákẹ́ lè nínú ilé ìtànsọ́ òní pé àjẹ́nà ọlọ́run ọba ètò yẹ kí a máa sàlákà bèbè fún un ká máa ṣiṣẹ́ ta èyí wọ̀ ṣùgbọ́n bọ́lá ọba kan ṣe ṣe olùdókàtọ́lọ́ ọba àwọn màkárì ó fi rọ̀tì tó pé kò ní kí àwọn ṣiṣẹ́ tẹ́yìn ìdí ọmọ àgbẹ̀ náà afẹ́kọ́lọ́ aṣàmúlòkù so ká mú kí ká ṣe dìnà ká ń kánú ara wa ká ṣe àwọn nǹkan tí tí dá ní ọmọ òwúwá ṣe àwọn ṣàwátì rẹ̀ ọlọ́wọ́ bá dáná ó rẹ̀ fi àwọn ṣàwátì rọ̀ gbèsàrẹ̀ ṣàwátì rẹ̀ ní ó máa ń káìsì àwọn èèyàn ha obìnrin ẹ̀kìní kan ha owó amẹ́rẹ̀ ẹ̀kìní kan ọdún gbogbo ẹ̀ ló ṣàmọ́ gbogbo ẹ̀ ló ọ̀rẹ́ ṣe ń jẹ gbogbo àwọn nǹkan yẹn tó ṣe gbogbo ẹ̀ ilẹ̀kùn náà ṣí lẹ̀kùn tó ṣe tọmọ náà nù ṣùgbọ́n ọmọ àjẹ́nà àwọn nǹkan tí ara orí tètè fẹ́ ṣe òun ni òun náà fẹ́rẹ̀ kíkọ́ nísìn àṣùgbà tó àti ìdílé wọn nira fáwọn yẹn ṣùgbọ́n àjẹ́nà yóò dàmú mọ́jú láti lọ kí wọn ṣùgbọ́n gbogbo ọmọ tó wá kódà yóò tún dá wọn mọ́jú lóòrùn láti yẹn mẹ́fílà torí pé ọmọ tó wá sọlọ́ pẹ́pẹ́ ayọ̀ ọlọ́mọ bá wà sáré ohun ìlànà tóra ti yàn rọ́bì kò mọ̀ jẹ́ mẹ́sìn àrùn àtàmọ̀wá gbogbo wa láti máa jẹ ẹ̀mí wa lógun torí pé ẹ̀mí ọ̀nà mẹ́ta ló fi sí ẹ̀nọ́sùn amára tó lè so èyí tí máa ń pani láti aburú oúnjẹ ká òun ni ẹ̀mí tó ṣe kó bí àwọn ṣàwáàtì lẹ́yìn mọ̀ tí wá lọ ṣe lọ bí ìgbìnà ṣíṣe ṣe lọ bí ọtí mímu ṣe lọ sí bí tẹ́tẹ́ títa ṣe lọ sí bí ẹbọ ṣíṣe yóò tún ṣe lẹ́sọ fún ẹ nígbé kí ni àṣàlẹ̀ promote النفس الأمارة بالسوء هذيك المرأة فكنا إليه يقول له قولي أتأنا يوسف عليه الصلاة والسلام في قصة يقول ما أبرئ النفس إن النفس لأمارة بالسوء في فنيارة من تلك أني لأمارة بالسوء ومن فعلناش لا شعب الحوالي من سليخة òun ló sọ ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n ìgbàfẹ́ ló bẹ̀rẹ̀ pé èèyàn náà pẹ̀lú àmàrà tó lè sọ ọmọ sọfún pọ̀jù ara ni ẹni tí ó mọ̀ sí ọlọ́tí bí ìtí ó dá ṣe ṣe ṣe ṣe ààrẹ ìkọ́bọ̀ wọn orí ẹ̀ ti ẹ lọ sí ní pẹ́pọ̀ ṣe nǹkan yẹn ìkejì ó ní ẹ̀nọ́sùn mọ́tìmá ìmẹ́tù ẹ̀yìn tó ṣe pé ó ẹ̀mí rẹ̀ balẹ̀ ẹ́ lọ sí bí àdáàbá ya ayyatu an-nafsu al-mutma'innatu ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي ẹni tí wọ́n pa ní láṣẹ dáadáa nìyẹn ọmọ bá ní ó ẹni tó ń mọ́ sí ọlọ́mọba tó ń mọ́ sí orí ọlọ́mọba máa ń gbé ìjọ tẹ́ ẹni tọ́lọ́mọba yọrù sí máa fẹ́nú àwọn ẹ̀rú ìmì dáadáa máa wà gẹ́gẹ́ ní lọ annasul mutmainna ẹ̀mí ìyàmọ́ lọ àwọn ṣe náà gbàmí ẹni kẹta orí lawama ọlọ́wọ́ bá ní pé láòkúsíwá ìyọ́mù ìkìyàmà wà láòkúsí ìnáfí làwàmà ìnáfí làwàmà èyí tí máa bẹ̀rù ẹ̀mí ẹ̀mọ́ wà láàrin méjì ẹ̀mí ẹ̀ ń kọ́ ní kó bá ṣe nǹkan tí ó ta tó ṣe wípé ó lọ sí ní àmárà tó ní sùúrù tó pààyàn láṣẹ ọdún tán ló kàn ṣe kiri ó sì máa bí ẹni pé ah nítorí ṣe yóò dá nítorí ṣe yóò dá lọ́nà tí yóò dá lórí ẹni tí ó mọ̀ kú ẹ lórí tó ṣe nọ́ọ̀sù lọ́wọ́ àwọn ẹ̀yìn. ìgbà mí rẹ̀ ni ó lè jẹ́ kí yóò máa jẹ́ anọ́ọ̀sù àlọ́wọ́ náà ẹ̀ lè nọ́ọ̀sù lọ́pọ̀ ìmọ̀ pẹ̀lú tó mọ̀ bí èrí tó ń ṣe lága gbogbo ọkàn gọ́rẹ̀ gbogbo àwọn

àlùmọ́sùn ìlú ìgbélé ẹ̀kọ̀ kan rọ́gbẹ́gbẹ́ ìgbàdí ẹ̀mí àwọn nǹkan tí ó fẹ́ kọ́ra lóòjọ́ làwọ́ àmà lórí kíni àwọn kùdìẹ̀kùdìẹ̀ tó kàṣẹ so aljanna àwọn tọ́lọ́ ọba ká léṣe kalẹ̀ fún àwọn mùsàkó ni o gẹ́bí tí mo sọ àwọn àyà tí ó sọ̀rọ̀ pa àwọn ìgbádùn tó ń bẹ fún àwọn aljanna ó kọjá gẹ́rẹ́ lára ìbámu ní kí ní kóró ní àṣọwọ́ tó fi kúrò àwọn obìnrin eléyìí gbọ́ jẹ́ tọ́lọ́wọ́ bá tó ṣe kó ti palẹ́ ṣe kalẹ̀ wọn àwọn tọ́bá jẹ́ ọmọ ìkẹ́mìnà bàhórí ẹ̀yìn àti ẹ̀rẹ́ ẹ̀rọ náà wáyà tó sọ̀rọ̀ pa àwọn ìfẹ́ so àwọn nǹkan tí ìyá máa ọlọ́run ọba látara pé kí ó tàpá sí àṣẹ ọlọ́run yóò padà fún wọ́n lẹ̀ lẹ́yìn gbogbo ẹni tó tàpá sí àṣẹ ọlọ́run bá náà ní ara àwọn nǹkan wọ̀nyẹn ẹni náà fẹ́ lówó torí ẹ̀mú lọ ṣògùn owó mo fi hàn ṣògùn owó mo ṣe léyìí tọ́lọ́n bá ní máa lówó ni ẹni tọ́lọ́n bá ní kò ní lówó ó fi hàn ṣògùn owó jù bẹ́ẹ̀ lọ yóò kàn máa jẹ gbogbo ẹ̀ ìkùn yóò máa wú náà ni lóbi wá jẹ ìyá ayé àwọn ọdún ọlọ́wọ́ bá tó bá dìjọ́ gbìndà sí أنا أنه محمد صلى الله عليه وسلم خلصة إن روح القدس ابن جبريل عليه الصلاة والسلام نفخ في روحي ابن سيلمي أن نفسا لن تموت أن كوني فجلاي حتى تستكمل رزقها وتستوعب أجلها أجبوش بطلع باكي تعرفك عليكم أجبوش بطلع يولي

ọlọ́run wa kíkọ́ wa sọ́nà àwọn kùdẹ̀ kúlẹ̀ wa ọlọ́run akọlọ́ wa ṣàkóso rẹ̀ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته Àwọn àgbà ìpínlẹ̀ ìpínlẹ̀ ní ẹ̀sùn ìlú, wọ́n ti bára sọ̀rọ̀ láti àtàrí àtúkọ́ ìdọ̀wọ̀ ní kọ́wọ́dà ìdíyàn ọ̀pẹ́. فقدرنا بسرعة عبد الله الدور عن المباركات يوم على صورة يوم كان àgbàdo ọjà àti kíwọ́n mẹ́ta kẹ́lọ́ àwọn tọ́pìtì tí àdìkọ́ ọkàbí àjọ alóòlù ọ̀rọ̀ ìgbàjọ ń bẹ̀ ṣe ń gbẹ̀rù pé ní yàrá ìgbèjì àti ìyẹ̀dù fún àwọn ẹ̀yà kan ní ó tó ń jẹ́ pé òdodo ọ̀rọ̀ náà ọ̀dà ìwọ̀n ṣe orí wọn kí wọ́n dàgbà àtàwọn sí ìtura ní ẹ̀sán olóore wọ́n á sọ̀rọ̀ náà ọ̀dà ní tí ó ń gbà yàrá ibi àti gẹ́gẹ́ ìkẹ́ ẹ̀kọ́ ní kí o ti ṣe wọ́n ní àǹfààní. láì nípa àsìkò ìbò a àwọn ìpèníjà kọ̀ọ̀kan